الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 ilé ìtẹ́sìn islam ńlá kalẹ̀ wípé èèyàn lè gbà láti di kọ́kọ́rọ́ dáadáa àgádágodo àìdá láti jẹ́ èèyàn tó dáa tí ó wúlò fúnra rẹ̀ tó tún wúlò fẹ́lòmíì láti jẹ́ ẹni tó yẹ pé yóò jìnà sáburú kò ní í ẹ̀dá. Thank you. <coughs> nínú àwọn ìgbésẹ̀ ilé ìtẹ́sìn islam mú wáyé ọ náà ni àdúà ká máa ṣàdúà nítorí pé gbogbo nǹkan láyé tí ó bá dáa ó ń bùkátà àdúà ó máa ń jẹ́ kọ́kọ́rọ́ gbogbo rí torí ẹ̀. apata nínú àwọn aṣíwájú wa rere ó ní ta'ammaltu fi jima'i al-khayri fawajadtu lil-khayri abwaban kathira as-salatu khayrun as-siyamu khayrun al-hajju khayrun أبواب الخير كثيرا وجدت أن ذلك كله بيد الله فأيقنت أن الدعاء miftahu kulli khair wọn làwọn wòye sí gbogbo oore àti tó so gbogbo oore pọ̀ àwọn wá rí i pé oore ó ní àwọn àlẹ̀kùn tó pọ̀ ọ̀fọ̀lẹ́yà rere ni dáadáa ni ọ̀fìyàm dáadáa lọ́nà alhaj òun lọ́nà àdìsẹ́ àwọn àlẹkùn orí pọ̀ jọjọ wọn á rí i pé gbogbo orí gbogbo orí ọwọ́ Allahu Rabbul Alamin lọ́wọ́ mo wá má mẹ́dájú kíkẹ́ àdúrà gan-an ní kọ́kọ́rọ́ gbogbo orí. nítorí kò lè ṣeéṣe fún yàn kí ọjọ́ ẹni tó ń ṣe sọ̀rẹ́ ẹ̀ ṣe mójútó bọ́lá wọn bá ti ṣe fẹ́ kọ́ máa mójútó àwọn ọ̀rẹ́ yẹn rẹ̀ tẹ̀tì náà sílẹ̀ náà gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ àfikún àwọn ọ̀rẹ́ yẹn lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ à ń pa kíyèsí ẹjẹ àfisọlẹ ẹmẹjẹ àfisọlẹ ti rárí o lè jẹ mùsùlùmí láì jẹ pọ ńsẹ lọ ọ̀kan nínú àwọn àjọsìn tẹlọ ńsẹ lọ rẹ lé wa lórí ní sọlẹ síbẹ̀ náà rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn iná lọ́wọ́ tó ṣe pé wọ́n bí wọn ní mùsùlùmí ṣùgbọ́n kì í sojúṣe mùsùlùmí wọ́n bẹ nínú wọn ẹjọ́ kó máa ti sọ lẹ́yìn ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin sọláàtì rẹ̀ kò ṣe déédéé ó ti ń bẹ́ẹ̀ nu wa àwọn tó jẹ́ pé báyà ẹ̀ẹ̀kan lọ́dún ni abẹ́ẹ̀ méjì lọ́dún ọdún Eid al-Fitr àti Eid al-Adha iná làwọn mùsùlùmí rí wọn ní Eid ma ó ti ń bẹ́ẹ̀ nu wa àwọn tó jẹ́ ọjọ́ ọjọ́ àlásán ni abájúmárìn ọ̀nà ìsìláàmù tiwọn gbogbo àwọn wọ̀nyẹn ètò dájú onáàní kékeré ṣe pé tiwọn di ọgbọ́ táwọn yẹn ń pariwo lójoojúmọ́ ṣe lọ mójútẹ́sìn mọ́tẹ́sìn ráre láì sí lọ. èèyàn lè wà lìjẹ̀nà ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá ràn yàn lọ́wọ́ láti ṣe kò sí bó ṣe lè ṣe yọ̀ọ́ rí ọkọ̀ bó ti fẹ́ gbéra lẹ́kún sí wàá sísí wọ́n pè kó náà wá dàpọ̀ mọ́ ẹni tó ti wà nínú ọkọ̀ kó lè bá sórí rẹ̀ yọkọ̀ tí kún sí ni o yóò pọ̀ nǹkan ni wọ́n ń bá wí títí tó ibú òfin gan mu. ẹ wọ́n máa nábì Nuh ayé sẹlẹ̀m nígbà tí bàbá rẹ̀ tó pé wọ́n wá lọ́kọ̀ jí omi ọkọ̀ làlẹ́ ẹni ọ̀bá wọ ọkọ̀ yìí lónìí ìparun ní ọ̀jẹ̀ tiẹ̀ báàmì. kẹ́kọ́ lọ́wọ́ bó fi ṣe ìparun fáwọn èèyàn lárí omi àfọlájú omi ọ̀kan nínú àwọn òkè gèlèmọ̀gèlèmọ̀ tó wọn náà máa lọ borí ẹ̀ yọ sọ mi yọ là mí bí kó ó gbé mi lọ bàbá ni kò sí nǹkan kan tó lè gbà yẹn lẹ lónìí nígbà tí àṣẹ ìparun bá sọ ṣùgbọ́n kọ́ ọlọ́run bá torí àkọọ́lẹ̀ orí bu ti síwájú fún bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń Islam wọ́n ń Islam ṣùgbọ́n etí dídì ni wọ́n kọ́ sí tí wọ́n ń gbọ́ yẹn ọ̀pọ̀ àmọ́ yẹnu ọ̀pọ̀ àmọ́ yẹnu ọ̀pọ̀ àṣẹṣe sùtì ìgbẹ́jọ́ lọ́kàn kí ló ti kàn kí ló gbà wọ́n ti gan lórí tó bá ní lẹ́ni tó ṣe pé burúkú ara rẹ̀ ọ̀ràn náà ọ̀rẹ́ ni sàánú rẹ̀ o tún tara jẹ ni ń wé ọláwà ní òfò ò ń gbéra rẹ̀ ńláńkẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ tán ọ̀dàrà rẹ̀ rí nínú yà ọlọ́wọ́n bá rán yàn lọ́wọ́ kò sí bó ṣe lè jẹ́ nítorí dáadáa sí i àti ẹ̀rọ ṣìyà ẹni tó lọ́wọ́ bá ràn lọ́wọ́ kò ní lè o ọ̀pọ̀ ẹmọ ẹni máa ń jáde nílé níwájú ìyàwó rẹ̀ lórí pọ́ùn náà lánìyà òun bá ṣìyà mú lọ tó bá ti jáde pọ́ùn lé ńgbà tí wọ́n bá fi da aago ọmọ ń dákà wá ni. alùpùpù alágbájá torí lé ìrànlọ́wọ́ náà ìlú ọmọ kí wọn bá bọ̀ láti gbàtà alifájárì ti yọ títí tí fi di pọ́ọ̀rùn wọ̀ kó di pọ̀ sínú ó sì rí pé nǹkan kan sí ọ látàrí tí ọba báwo lè ṣe sí hajj kò lè rọrùn kò lè rọgbọ hajj tí yẹn dé sí tí yẹn èèyàn oríkèèyàn lójú kan àyè yẹn ńlá kàrà sẹ́mi náà sì lè ṣe láàrin àwọn èèyàn yìí ni wọ́n wọ̀ wọ́n mọ̀ lọ́ọ́ tẹ́lú ààrẹ pa. ṣùgbọ́n lọ́wọ́ bá tọ́ba lọ́wọ́ lọ́wọ́ wàá rí i pé orí ṣe ó sì bọ́ sí i. tọ́lọ́wọ́ bá rán yẹn lọ́wọ́ wàá ní owó tabua ṣùgbọ́n ò nílò yọ zakat tọ́ba bọ́ sọ zakat ọgbẹ́ni rẹ pẹ́pẹ́pẹ́ ló dìde kó ń bẹ́ẹ̀ kí lọ́kàn yìí ti jẹ́

tí wàá sí ìrànlọ́wọ́ ọlọ́ àwọn sí olóore àwọn sí dáadáa dáadáa tí sọ ní ìdánire níwájú àtìlẹ́yìn ní kọ̀kọ̀ àti ní gbangba níwájú èèyàn àti níwájú ọlọ́wọ́ bá tọ́jà gbogbo wọn. tí ọba jẹ́ pọ́ lọ́rùn èèyàn lọ́wọ́ èèyàn ò lè rí sí o torí ẹ̀ gbogbo nítorí bá dá láyé ńbùkátà àdúrà gbogbo nítorí afẹ́kọ́ dá láyé ńbùkátà àdúrà tọ́lọ́wọ́ bá rán èèyàn lọ́wọ́ kò sí iṣẹ́ kan tí máa ṣe ṣe. àyẹ̀pẹ́ ríran lọ́lọ́ lọ́wọ́ bá ran àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ iná fi jẹ́ni tí ń sìn. ríran tó ran wọn lọ́wọ́ tó fi jẹ́ni tó dínà sí pálapàla. ríran tó ran wọn lọ́wọ́ tó fi jẹ́ni tí wọ́n ń ṣàkíyèsí pé gbogbo ẹ̀sìn táwọn ń ṣe gbogbo pèsè àwọn ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àwọn ń rí ó sì tó bẹ̀rù ẹni tí ó sì ní má nìdébẹ̀ ọgbà dájú sáká pọ́lọ́ wọn bá ń rí òun bó tilẹ̀ jẹ́ pé òun ò rí Allah. torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ tí wọ́n fẹ́ jagun al-ahzab tí Salman al-Farisi tọ́da ní márùn-ún pé ká gbẹ́ kòtò yìí píka gbogbo al lọ́nà tó ṣe pé táwọn ọ̀tá wọ́n bá fẹ́ gbógun arọ́lù wá nínú òlù wọ́n rí pé ọ̀nà ọ̀já gara. àwọn àkọ́kọ́ kó sínú kòtò náà kótó di kí wọ́n tó gbìyànjú láti wọ́n náà jáde máa wá gbógun gbogbo ìgbà táwọn wá ń gbìyànjú àti dá kòtò wọn yẹn kọjá àwọn ti máa ta wọn èyí tí ó kú bẹ́ẹ̀ ó kú bẹ́ẹ̀ èyí tó bá kò ní gbìyànjú àti wá mọ́ àti ọ̀pàkọ́ ní ọmọ gbìyànjú. wá ń gbẹ́lẹ̀ yìí bá náà bá wọn kópa ń bẹ̀ tí ó ní kẹ́yìn ọmọlẹ́yìn kẹ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ sùn nígbà bá parí fún lábọ̀ à ẹnẹ́bí wa ẹni àwòkọ́ṣe ni keyin omoleyin ke loo maa sise sun ahir wàlẹ̀ ba pari fun labo a kótó ẹlẹ́bí wa eni awokose ni ninu gbogbo nǹkan laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira. ẹnẹ́bí náà ń tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe ń gbá kòtò ẹnẹ́bí wa ń fi ewì ọfẹ ọfẹ ọfẹ ọfẹ ń ṣe ìtuni nínú ó sì fi rán àwọn sàhábà létí irú ìtọ́ náà wọ́n bá ṣe fún wa ó ní wàlláhi lọ́wọ́lọ́hùn mọ̀tẹ́dẹ́yìnà wàlẹ́ sọ́mùnà wàlẹ́ sọ́láyìnà muttafaqun alayhi alimami al-bukhari àti muslim ló gbé jáde anábìíní ewu tẹ́nìkan ti ké anábìíní wàlláhi lọ́wọ́lọ́hùn mọ̀tẹ́dẹ́yìnà fi ọlọ́wọ́ bá búra tí ọba sì ti Allah àbá ti jẹ́ ìtọ́ mọ̀nà ìrànlọ́wọ́ tó ṣe fún wa la fi jẹ́ ìtọ́ mọ̀nà agbára wa kọ́ torí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mẹ́lẹ́ yìí dáadáa nítorí pé ẹlòmíì kò máa ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún un kò máa anú tọ́lọ̀ wọn bá ṣe fún un ẹlòmíì máa pé nítorí pé àtiwájú àtẹ̀yìn mùsùlùmí ni ló ń ṣe jẹ́ mùsùlùmí bàbá òun mùsùlùmí ni màmá òun mùsùlùmí ni bàbá ńlá òun mùsùlùmí ni ìyá ńlá òun mùsùlùmí ni ìlú òun ìlú àwọn mùsùlùmí ni àdúgbò àwọn gan ni wọ́n ń pè nísàlẹ̀ àfà àwọn olùmọ̀lánlá lọ́wọ́ à ń bẹ̀ irọ́ lásán ó sì wọ ọtún kó owó sí kó rọ kèfèrí rẹpẹtẹ ládùúgbò yín ọwọ ọtún kó owó sí kó rọ àwọn kèfèrí jantirẹ rẹ lù yín lágbẹ́lẹ́ yín gan alọ́lọ́ lọ́sàn-án wa wàlláhi lọ́wọ́lọ́hùn máa yìí nà anábìíní mo fi Allah mo fi búra tí o ṣe ti Allah àbátí mánà bàbá tí mọ̀ ní agbára wa kọ́ ọlọ́run ọba ló sànù wa ọlọ́run dàkú àánú náà má mú kó lórí wa o wàlẹ̀ ọ̀sán náà tí o bá ti pẹ́ ọlọ́run ọba ló fi wá mọ̀nà àbá ti sọ sùyàm rọmọbá náà máa lọ bẹ́ẹ̀ ni ní kálukú ọmọ jẹun síbi wọn náà gbá àwọn kan jẹun lónìí kí lọ́kàn kí lọ́ ń ṣẹlẹ̀ wọn máa ni wọ́n tún máa pọ́n tìlà ṣùgbọ́n ọlọ́run ọba ló fi wá mọ̀nà wàlẹ̀ ọ̀sán lóyìn náà tí ò bá yẹ kọ́ lọ́wọ́ bá ló fi wá mọ̀nà àbá ti ṣe sọ̀lẹ́ ọlọ́wọ́ bá ló fi wá mọ̀nà là ń fi ṣe sọ̀lẹ́ síbi náà rí pé ṣe sọ̀lẹ́ ọgọ́rin yẹn kan wò yín ran ni kékeré wọ́n ṣe wọ́n lè yóò tún máa tẹ̀ra rẹ̀ jẹ́sẹ̀ ẹni wọ́n sì ń forí gbálẹ̀ nítorí pé kọ̀dá nǹkan kan mà ẹni tó bá sì kọ̀ láti sin Allah yóò sin kàmí tí ò tó Allah wọ́n tó ń dọ̀bà alẹ̀ tó ń kúnlẹ̀ fún yàn kí Allah ẹlẹ́dàá wa torí ìdílé yìí báyìí mọ́sálásí bá dọ̀ ọtụtụ ọkọ̀ láti gba máa retí ọjà ẹni tó bá kọ̀ láti sin Allah pé ọmọ àti ọ̀kan nínú àwọn ẹ̀dá Allah àti ìdànù àti fòfò àti mánìláàdá ọlọ́mọ wà bẹ́ẹ̀. ẹgbọ́n tó lọ́wọ́ bá ń sọ fi hàn wá pé àánú rẹ̀ ní lórí wa o wàláhì agbára wa kọ́ ṣe kọ́ àbíbì kan tá a ti jáde àbáwọn òbí wa kankọ́ ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء tí o bá sí àdúrà ọlọ́run tó ṣe fún yín ni àti ìkẹ́ rẹ̀ tó ṣe lórí yín kò bá ti fẹ́ nìkan má nínú yín gbogbo yẹn bá máa wù ọ̀daràn gbogbo bá lè bá yẹ yẹ kéèyàn gbogbo bá bá lè bá yẹ ọmọkọ́mọ tó yẹ dára wá. ṣùgbọ́n àdúrà ọlọ́run àtàánú rẹ̀ tó ṣe fún yín ni ló fi fọ yín má tẹ́ẹ̀ ní fẹ́ sọ̀rọ̀ kankan àfododo tẹ́ẹ̀ ní fẹ́ hùwà kankan àfi tọmọlúwàbí tẹ́ẹ̀ ní sìnkà mí yàtọ̀ sí Allah wàláhì ọlọ́run ló ṣàánú wa. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọn ò bá ti bẹ́ẹ̀ nìkan máa láì walakinna Allaha yuzakki man yasha ṣùgbọ́n Allahu rabbul alamin ó máa ń fẹ́ ni tó bá fẹ́ má adúpẹ́ fọlọ́. ọlọ́run ọba ẹlẹ́dàá وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة ọlọ́run òun ló ń fi ìfẹ́ ìgbàgbọ́ òdodo sí lọ́kàn òun ló sì sí lọ́sọ̀ sínú ọkàn yín òun ló ń fi ìkórìíra ìṣekèfèrí ìyàpò kí ìmọ̀ ẹsẹ̀ náà òun ló ń fi ìkórìíra àwọn àwà burúkú yìí sí lọ́kàn tẹ́ẹ̀ fi kórìíra àti jẹ́ kèfèrí tẹ́ẹ̀ fi kórìíra àti apòkì tẹ́ẹ̀ fi kórìíra àti máa dẹ́ṣẹ̀ orí ńlá lọ́lọ́wọ́ bá ṣe fún yín ẹni tó lọ́wọ́ bá bá ṣe bẹ́ẹ̀ fún ulaika humur rashidun àwọn eléyìí lẹni tó mánà ọlọ́run dàkú sàánà lọ́kàn nínú wa fadlan min Allahi wa ni'ma eléyìí jẹ́ àjùlọ látọ̀dọ̀ àti ìdẹ̀ra tó yẹ àwọn máa ń sọ yìí pé àní ẹ̀sán kan tá a lẹ́tọ̀ láti gbà lọ́dọ̀ Allah pé tí ọba fún wa alẹ́jọ́ tá a lè pè tá a lè bá pè lẹ́jọ́ lọ́dọ̀ tá a ní. ṣùgbọ́n gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lórí ara rẹ̀ kó ń ṣe fún wa látàrí pé àwọn náà tẹ̀ láṣẹ rẹ̀ gbogbo ẹ̀ ṣe ní máa ń wáyé bẹ́ẹ̀ tọ̀fọ́ gbólẹ́nu wa mi nà ìpọ́lọ́run ó wa ni ó ṣe wá lóore ni ó sì dẹ̀ra fún wa ní kì í ti pa lẹ́tọ̀ sí. ìrẹ́ lànàbíà Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé la yudkhilu ahadakum 'amaluhu al-janna ẹnìkan ló yóò sí o tó ṣe iṣẹ́ rẹ̀ ó gbé ògbé wà al-janna. àwọn sàhábà ni wọ́n wala anta ya rasulullah àti wọ́n ànábì náà ànábì ni wọ́n wala ana illa an yashmalani Allahu bi rahmatihi. e a tó wá wọ láti fi kẹrẹ̀ kárí èmi náà ànábì nìyẹn torí ẹ àdúrà pàtàkì jàmáà gbogbo nǹkan láyé ní ẹ̀ máa ń kó máa lọ bó ti ṣe àti bó ti ṣe yẹ kò bùkátà pété ni ń ọmọ sùn wá o kó dé rẹ̀ kó lé kó sì múra ní kó sara kó sá kó gbìyànjú pẹ̀lú mímá pé Allah ìwà ń fẹ́ láti dẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ ẹni dáadáa sọ́yẹ́ pé oore ló máa ń bẹ pẹ̀lú rẹ̀ yọ̀ọ́ jẹ́ ẹni dáadáa lórí ara rẹ̀ ẹni dáadáa lórí o si fẹ́ jẹ́ ẹni tó ń pé ó jẹ́ àgádágodo aburú gbogbo ibi tí wọ́n bá wà aburú òní sẹ́ O sì máa lo aburú jìnnà sáwọn èèyàn ọ̀n fẹ́ láti dì òun bùkátà láti máa bẹ̀ lọ òun bùkátà láti máa jẹ́ ẹni tí ó tí ga lọ́dọ̀ ọ̀wọ́ ọ̀fẹ́ jẹ́ ẹnìkan nínú àwọn ẹni tí ó pè wọ́n nímà torí rẹ̀ pé tí ọpọlọ rẹ̀ sì sún tí ọmọ wa fi ìmọ̀ yìí tí ọmọ fi sara yín lórí ọ̀nbùkátà láti máa bẹ lọ. ọbẹ̀ nínú àwọn ẹni gbé gbogbo ń tọ́ga tọ́ga tọ́ga tọ́ga tó ní àti iyì máa ọbẹ̀ nínú àfi kọ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ nítorí pé gbogbo dáadáa onísìmọ̀fẹ́ ni tó bá fẹ́ èyí èsì fi tipátipá gba nǹkan lọ́dọ̀ Allah èyí ó bẹ̀ èyí ó tọrọ lọ́dọ̀ rẹ̀ ó sì láti ṣe gbogbo ní kálukú fẹ́ fún lè mẹ́lẹ́ nítorí pé tí bá ṣe ní kálukú fẹ́ fún kò dín nǹkan kan kù lọ́dọ̀ rẹ̀ torí kì í sáhùn kì í sì tó háwọ́ máa ṣe ní tóní kálukú ti ti fẹ́ á ti ẹ̀ máa lọ́rọ̀ láì sí ìṣirò bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n tó fẹ́ sóríire tó sì fẹ́ kí dáadọ́ tẹ́ tiẹ̀ tó sì fẹ́ jẹ́ dáadáa fọ́mọlà kejì tó fẹ́ jẹ́ ìdá fúnra rẹ tó sì fẹ́ jẹ́ ìdá fọ́mọlà kejì má fi àdúrà ṣeré máa bẹ Allah Rabbul Alamin máa tọrọ ní tó ń bá ń fẹ́ Allah Rabbul Alamin ló lè ṣe òun náà ni ó sì ṣe fún ọ. àwọn ìṣọ́ pọ̀ nínú àwọn aṣíwájú wa rere wọ́n ní àdúrà miftahu kulli khair àdúrà oní kọ́kọ́rọ́ gbogbo rí gbogbo ntẹ ma lórí àdúrà ní kọ́kọ́rọ́ rẹ̀ faman wuffiqa li hadha al-miftah gbogbo ẹnikẹ́ni tọ́nà bá fi ṣe kòńgẹ́ lọ sí di kọ́kọ́rọ́ yẹn wuffiqa lil khair ọlọ́run bó fi ṣe kòńgẹ́ lọ sí di orí ìyẹn ní kó àdúrà tọ́nà fi ọ ṣe kòńgẹ́ lọ sí di rẹ̀ ọlọ́run fi ọ ṣe kòńgẹ́ lọ sí di orí wa man harrama hadha al-khayr ẹnikẹ́ni tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tí ọba jẹ́ kó rí orí yìí wa man harrama hadha al-miftah ẹnikẹ́ni tọ́lọ́ ọba ọba jẹ́ orí kọ́kọ́rọ́ yìí harrama al-khayr orí ọba ọmọ lọ́wọ́ ọlọ́run má jẹ́ kó rí ọba ọmọ wa lọ́wọ́ káwọn sọ̀rọ̀ àdúrà ọ̀pọ̀lọpọ̀ làákàyè tí wọ́n ti lọ sídìí àwọn àdúrà eléyìí tó ti pọ́n máa ń pàtẹ́rẹ̀ láwọn àwùjọ wa. láwọn oríṣiríṣi ààyè àwọn àdúrà tó so pé bó tilẹ̀ jẹ́ pé ń gbà mí alukurani náà ni wọ́n ń ké bó tilẹ̀ jẹ́ pé ń gbà mí àwọn tó yẹ pé wíwí irú wọn ìdá òun náà ni wọ́n ń wí ṣùgbọ́n wọ́n gbé gbọ̀nàká tó takò lànà kọ́lọ̀ ń sọ ní ẹni tí ó ní oore tí ó sì máa jẹ́ sábàbí oore fọ́mọlà kejì tó wá jẹ́ pàdúrà rẹ̀ ti ń ṣe wọn aláwọn gbọ́dọ̀ máa ké sórọ́tù àlùwàkíá àwọn gbọ́dọ̀ máa ké nígbà àádọ́rin láàárọ̀ àádọ́rin lálẹ́ àwọn àpètà lẹni tó fi nọ́mbà sí fún ta lẹni tó ní kó ké àádọ́rin nítorí pé wọn ò lè fi òǹkà sí báwọn àfikọ́jẹ́ bẹ̀ lórí ẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ní fóńkà tí nǹkan tí nǹkan fi ló ń kà àbí Muhammad sallallahu alayhi wa sallam kó sì ṣe bẹ́ẹ̀. lẹ́yìn náà suratul Waqi'ah inú dédé ibi dẹ́pọ̀ ń lọ sàlẹ́sà tó o mú suratul Qari'ah tó tabbat abi lahabin wa tabb kí ló dé tó fi jẹ́ pé ọkàn lọ sàlẹ́sà òfin kálẹ̀ nítorí kí gbogbo àwọn nǹkan yẹn ń bùkátẹ̀ bẹ́sìn Islam kí sì pété àmọ́ wá wíwèé kówè náà máa fi ìdá wákà ìdá ń wọ́wọ́ ara sọkúsọ tó máa ń sọ ká nìyẹn. akramakumullah bákan náà náà sọ pé la ilaha wọn náà lẹ́fẹ́ máa wí nítorí kọ́ làwọn abọ́lé gbàdúrà rẹ̀ ó sì ń tó burú mẹ́ tó wa Musa alayhi salam wọn náà bí Allahu rabbul alamin ya rabb allimni shay'an adhkuruka wa ad'uka bihi ìwọ àwọn ẹlẹ́dàá mi kọ́ ní nǹkan kan tí ń máa fi ṣèrántí rẹ tí ń sì máa fi pè ọ́. Allah Rabbul Alamin wa ni ya Musa kul la ilaha illallah wa Musa la ilaha illallah nìkan máa sọ. Anabi Musa alayhi salam wa kullu ibadika yaquluna hada gbogbo àwọn ẹrú rẹ náà ní sọ la ilaha illallah. Èmi ànábì sì lèmi ọ̀yọ́ kí tèmi ọ̀rọ̀ ra lé. Sọ adé yẹn. pé síbẹ̀ ńlá fẹ́ lọ lónìí ṣùgbọ́n ọlọ́run kọ́kọ́ máa sọ la ilaha illallah láì fi nọ́mbà sí sọ kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn àdúrà tí tẹ̀ bá ti fi nọ́mbà sí ẹ̀ tí ì gbádùn àwọn nọ́mbà yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àtẹ́tẹ́lẹ̀ ìdí rẹ̀ ní tí máa wá gbogbo ntọ́takùtà nábì ibẹ̀ ní tí máa wá bí wọ́n ní rẹ̀ jẹ́ wọ́n á habjad àbí abjad hawaz abjad hawaz abjad alárúbáyá abẹ́rẹ́ wọn ti wá yọ kí ni nọ́mbà tó kọ tiẹ̀ jẹ́ wọ́n tún lè máa béèrè ọkọ màmá rẹ̀ wọ́n tún sírò ọkọ màmá rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n tún lè béèrè ọjọ́ tọ́dọ̀ fà nǹkan bẹ́ẹ̀ wọ́n lè kó àwọn máa ṣe nine nine nine nine nine nine nine nine nine nine lọ́nà nine ẹ̀rí pé nǹkan rẹ̀ so tí nine bá jẹ́ nine táwọn kò ti jẹ́ ninety nine million nine hundred and ninety nine million nine hundred and ninety nine million nine hundred and ninety nine thousand nine hundred and ninety nine wàhálà wọ́n á lọ́ọ́ máa fà á lójoojúmọ́ tẹ̀sùbẹ́ẹ̀ ṣe é lódò ọba. láti òkú mọ̀ sọ́nbi yóò gùn lánàá yóò tún gùn lábọ̀ sànàbí náà ló múru eléyìí wá àwọn ni àwọn afa kan wọn ti di lọ yọnu alukurani ní irọ́ wò wọn yọnu alukurani òdodo ló wà nù alukurani kò sí rọ́ńbẹ́ sọgbàtọ́ náà wọ́n bá wọn sọ fún nàbí Musa aleyhi sẹlẹm pé wọ́n Musa máa sọ la ilaha illallah ó ti tó láti dékèrè ó ti tó láti ó lẹ́ni kẹ́ni tí kíkẹ́ alukur'an àti ìsìnrántí mi Allah tọ́gbọ́n mo má lè tọrọ nǹkan kan lọ́dọ̀ mi màá fún ní tó lori tó dáa ju tí màá máa fẹ́ ni tó bá tọrọ lọ eléyìí túmọ̀ sí pé tá a máa ń sìnrántí Allah ti tó ládùá wọn ló tún ga ládùá ọlọ́run fún mi lé ọlọ́run fún mi ní mọ́tò ọlọ́run fún mi lọ́mọ bí ó tún lọ́ ládùá. ok sọ pé ṣé ìwọ lọ́ọ̀bà ni àbáwọn bàbá rẹ̀ ṣebí Allah Rabbul Alamin ni ọ̀gbìn Allah Rabbul Alamin tọ́jú Allahu fanabi Musa olóòní Allahu láéláé ìwọ fẹ́ ti bẹ́ẹ̀ ṣé ọmọ ọkọ yẹn ní nǹkan tí èyí tó sọ pé ìtọ́lọ̀ ń wí kéré báwa. wala torí di eléyìí ṣé máa ń sọ̀rọ̀ ẹ máa máa sábà èèyàn náà làwọn àdúrà dáadáa lẹ́wọ̀n yẹn àwọn afọ wọn bọ̀ sókè kúránì wá dé o ti gbé kọ́ńtrákìtì fáwọn èèyàn bí ìgbà tó gbé kọ́ńtrákìtì fún ọ pé kí wọ́n bọ́ ọlé wo ìsìmọ̀ bẹ́ẹ̀ gbá ọmọ wa wò pèsè ti parí bẹ́ẹ̀ bá parẹ́ ké sí mi. lẹ́yà ìwọ náà máa bẹ lọ nítorí pé kò sí tó sí ẹ̀họ́ ẹ̀yìn èèyàn bí èèkan náà èèyàn tó ti pẹ́sì sàmù kò bínú sí kó o pé tẹ́nìkan ọmọ gbàgbé rẹ nú àdúrà rẹ tẹ́nìkan rántí rẹ nú àdúrà rẹ àmọ́ kì í ti pé wọn lọ gbé fún gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí kọ́ngílá ipe mo ti gbé kọ́ńtrákìtì ẹ̀ wá torí ẹ̀ wọ́n ti kó dún torí ẹlẹ́yìn tí tó máa rọrọ àdúrà bí àwọn àdúrà ká máa palẹ̀dánú wọ́n á pé rọ̀ hárí làwọn ń pè ní làwọn rò pé ń ṣàdúrà lẹ́yìn náà lọ́dọ̀ àwọn tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ títí àwọn rò ike àdúrà ò lè jẹ́ àdúrà àti kí wọ́n pẹ́ lórí kọjá lọ o kọ gẹ́rẹ̀ kó kan láwọn òkè ẹsẹ̀ rẹ̀ ó ti di pákó débi kí sẹ́ẹ̀ máa ń fọ̀bẹ́ rẹ báyìí kò ní gbọ́ mọ́ ẹ̀jẹ̀ ò débẹ̀ mọ́ yọ máa rò pàdúrà nìyẹn ah, kọ̀bá da púpọ̀ náà tó bá pẹ́rù àdúrà tánà fìfì kọ́ wa ni tó bá jẹ́ pé Kùránì ló ń ké bẹ́ẹ̀ náà kọ̀bá da púpọ̀ láì jẹ́ pé o gbé bọ̀ náà bí dáa kọba tún da púpọ̀ náà kápọ̀ gan ọpẹ́ lórí àdúrà náà àmọ́ gbogbo ọ̀nà tó gbégbà àti tó ṣe ládùá kò sáré dáa lẹ́ ń bẹ́ẹ̀. kọba da púpọ̀ akramakumullah téèyàn bá ti dẹni tó ṣe é pé etí ń wí lẹ́nu ṣẹ̀ríà náà ló mú wa ṣùgbọ́n náà tó gbé gbà ọ̀tà kò ṣẹ̀ríà á sọ pé lẹ́yìn abẹ́dà àtún ẹ̀bọ́n fìyà ọ̀nà tó gbé gbà lọ́sọ̀ọ́ dáadáa lẹ̀ ọlọ́wọ́ amila gbogbo ẹnikẹ́ni tó bá anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin ọwọ́ àpèjúwe àwọn àdúrà dáná fìfì kọ́ ẹ̀rọ orí orí tí èèyàn lè rí ń bẹ̀. àdìsí kan wá eléyìí Abu Dawud àti at-Tirmidhi tí wọ́n gbé jáde tí ìmáàmù at-Tirmidhi tó pè ní hasan sahih tí Albani tó sì ní hadith sahih àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́nu. wọ́n ní dáná bá jáde ńlẹ́ máa ṣàdúrà báyìí. اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أذل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي سبحان الله سيدي التي سيني سيتوكون لي أبن دانا بي سوام بي الله قارا كوكو أنا بني يوا الله متاديرو نبي كيسينا أبي كيسينا لنا mo sáàdì rẹ mẹjẹsì náà mo sì sáàdì rẹ yàn lọ́nà islam kọ́ wa ká jẹ yàn rí kẹ́ ẹ jẹ́ kọ́kọ́rọ́ dáadáa ẹ tún máa bẹ lọ kọ́ mẹ́jẹ kẹ́ ẹ sì ń tí ọ̀dà mẹjẹsì náà fúnra mi mẹjẹsì yàn lọ́nà yàtọ̀ sáwọn olórí ibú tẹ́tẹ́ bí èpè bí èpè làbí ọ̀daràn tí wọ́n máa pé wọ́n lọ àwọn ẹni tí a bá bá a sì rí mu já sí wọn lọ́nà já bá tiwọn jẹ́ fi wọ́n fún wa rí pa a'udhu billah mùsùlùmí wọn ò gbọ́dọ̀ ṣàdúró fò ẹ̀yàwó ní ìsẹ́ nìkan ló ń kọ́ kí ó kẹ́ ẹ máa wọlú kí ó wà dáńtẹ́ lómi kọ́ wọ́n ń ṣàdúrà wá tàṣẹ́ nìkan létí nínú àdúrà yẹn sọ pé Allahumma ja'alni jabbaran wọ́n lọ́ọ́ sẹ́mi lọ́la gbẹrù gbárí. àwòrán èpè ekpe èpè nítorí pé ọlọ́run ọba nìkan ni al-Jabbar wọ́n ní wọ́n ṣe lè máa sọ pé kọ́lọ́run ó sọ ọ́ ní ẹni tó ṣe pé kò ní gbọ́ kò ní gbà nítorí ó náà ni sádùn àná nígbà tí ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ ni ìwọ ọlọ́run má jẹ́ ń má jẹ́ ń awo azila awo ozali ọlọ́run mẹ́jẹ sẹ́mi ọ kó lójú ọ̀nà mẹ́jẹ yẹ sẹ́ni kẹ́ni kó lójú ọ̀nà. awo ọ̀gbìnlẹ̀mà awo ọ̀gbìnlẹ̀m ìwọ ọlọ́run mẹ́jẹ sábò sísẹ́ mi kẹ́ni. mẹ́sìjà nìkan kọ́ rábò sísè awo ajahala awo yóò jahala lọ ẹni nìkan bí n jáde nílé ẹ dákun bẹ́ẹ̀ rú yìí kí ẹ sì nígbàgbọ́ òdodo pẹ̀lú ògùn ọlọ́run kankan nínú àwọn aburú mẹ́rẹ̀ẹ̀rin yìí kò ní jẹ́ tiẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ kò sì ní tọwọ́ rẹ ṣẹlẹ̀ sọmọlá kejì eléyìí nínú àwọn àdúrà tí ń fi hàn pé èmi ń bẹ lọ́n kọ́lọ́n ó ṣe mí sábàbí dáadáa nù má ṣe mí sábàbí aburú torí ẹ nísìnyí ẹnìkan sàárẹ̀ ìgbà tí ń sàárẹ̀ yẹn gbogbo àwọn ọmọ láti ṣètọ́jú rẹ̀ ibi tí wọ́n bá ti mọ oògùn tí wọ́n lè lò sí ti máa ń ṣe ibi tí wọ́n pẹ́ táwọn ọ̀bá ti mọ oògùn tí wọ́n lè lò sí àwọn arú wọn àwọn arú fi lọ nǹkan báyìí ni wọ́n gbé wá ẹ kí la lè ṣe sí àwọn aṣọ pé rárá ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sì jẹ́ kọ́kọ́rọ́ dáadáa tẹ́ẹ̀dì dáadáa gbọdọ̀ àìdá ẹ̀hìn tí ẹ̀ bá jẹ́ kọ́kọ́rọ́ dáadáa ńbọ̀ láàrin wọn máa gbé so bọ́fẹ́ ṣe pé àwa báyìí ní ìsàn àlówó tá a lè san ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ tó bá fi lè gbé e débẹ̀ onítọ́rọ́ elépìnì onísìsì oníkálukú wa á da nǹkan kan jọ tá a fi ṣe kínni tá a fi padà rí i pé wọ́n tọ́jú rẹ̀ fún wa. gbogbo nǹkan wọn wá lè jẹ́ àgbọ̀dọ̀ ti torí ohunkóhun tá à ń rò lórí wa kí wọ́n lọ́wọ́ gbé lọ torí tí wọ́n bá gbé lọ tó bá bá bẹ́ẹ̀ kú tá a lápò ṣe sábàbí rẹ̀ ìwọ́tọ̀ kágídé hárí ni tó ní wọn gbọ́dọ̀ gbé lọ ìwòsàn òsìsí lọ́wọ́ rẹ̀ akramakumullah àwọn ẹ̀ka wọn ni ẹja gbé lọ léwòsàn fún ọtọ́jú ẹ̀ ẹnìkan wọn pàṣẹ kọ́ ẹgbẹ́ ńlá ńlá gbọ́dọ̀ gbọ́dọ̀ gbé lọ tẹ́lẹ̀ lẹ́yìn ìṣojú lásán ọ̀fà ni wọ́n ta. ọ̀fà báwo kọ́dà ń bọ̀ lọ́fà náà wà wà fàáyọ̀ wọn ni àwọn ń ṣètò bí òṣèjáde láti ìgbà tí àárẹ̀ yẹn máa ní téèyàn lè fojú wò ó wà ń burú lójoojúmọ́ ń burú lójoojúmọ́ ó di téèyàn ò lè dúró tí aláàárẹ̀ ma. ẹ̀yin tẹ́ wá jẹ́ kọ́kọ́rọ́ dáadáa ẹ̀yin wọn tẹ́ ẹ já sí bàbá yìí ẹ mẹ́ta àwọn bàbá yẹn rà kó máa kúkú burúkú. àwọn ẹ jẹ́ kọ́kọ́rọ́ aburú àwọn aṣọ pé rárá ẹni tó bá wọn gbé gan ọfọ àwọn padà sórí ẹ̀ yóò bá lẹ́bù àwọn náà bá ní ah, ẹ̀yin tẹ́ ẹ mú ọkọ̀ tọ́fà ń jẹ ẹ máa yanjú ẹ̀ ọ̀rọ̀ akólukúrú mùsùn ọba rẹ̀ pín àwọn ọlọ́fọ̀ ọ̀rọ̀ fà mà gbogbo ń táwọn náà láwọn ń ṣe tán fà ló ní nílànà àfà ó pín nígbà tó pọ́gbọ́n pín fún kálukú ẹ ẹ máa gbé lọ sí tunisia ẹ lè máa gbé lọ báyìí nígbà tí nǹkan ti dàrú ẹ rí àwọn kọ́kọ́rọ́ rere ẹ̀yin jẹ́ kọ́kọ́rọ́ rere ẹ̀ dúró ti kọ́kọ́rọ́ yín tó fi sẹ́ má gàdàgodo lẹ́nu torí tẹ́ ẹ bá jẹ́ kọ́kọ́rọ́ tó dáa ẹ̀yin jọ sẹ́ má gàdàgodo lẹ́nu ẹ̀ni dandan wọ́n gbé lọ hospital náà àwọn tó wá jẹ́ kọ́kọ́rọ́ aburú àwọn wá dúró tí kan fi bàjẹ́ débi pé kò ní gbóògùn mà wọn agbẹni ẹlẹ́dọ̀ hospital ọwọ́ akú ẹ dákun tá alákòóso sábàbí ikú rẹ̀ àwọn tó fà kíkọ́rí ni sanni àmọ́ àwọn sábàbí máa wà lábẹ́ òfin ọlọ́ tẹ́nìkan bá jẹ́ sábàbí tẹ́nìkan fi kú lábẹ́ òfin ọlọ́ wọ́n sọ ìwọ lọ pa ìwọ lọ pa torí ẹ ọlọ́mọdé alóko èèyàn lọ́rùn kéèyàn jẹ́ sábàbí rere tó kó sínú ti pọ̀ jù ẹni tó bá jẹ́ sábàbí aburú ní tó máa kó sínú ti pọ̀ jù kọ́lọ́mọ sí wa ní sábàbí aburú apá kan nínú àwọn aṣíwájú wa rere àwọn máa ń ṣàdúrà báyìí wípé allahumma sallimni wa sallim minni ìwọ lọ gbà mí o là mí o wọ́n gba àwọn èèyàn làwọn náà lọ́wọ́ mi wọlé àdúrà ńlá yìí ọlọ́run gbà mí là mí gba àwọn èèyàn kò sì là wọ́n lọ́wọ́ mi mọ̀jẹ̀ burú ṣe sẹ́nikẹ́ni yàtọ̀ sáwọn ẹni láabi ẹni láabi tó pé tí o bá ti sọ ọmọ làkejì níkà kò tí ì gbádùn ẹni láabi tó ní pé tí o bá sì tọ́ ọmọlàkejì bàjẹ́ oríire ò ní pé ẹni láabi tó ní pé àwọn ọmọ ẹja jẹ ní tí o bá sì bá tọ́ ọmọlàkejì jẹ àwọn olórí bú ò lè ṣerú àdúrà bá àwọn ẹni rẹ ló máa ń ṣerú àdúrà bá ọlọ́run gbà mí là mí wá ba àwọn èèyàn náà làwọn kú lọ́wọ́ mi má jẹ́ sábúrú sẹ́kẹ̀ ẹni tó bá fẹ́ bá Allah pàdé lọ́nà tó ṣe pé ìdùnnú ọ̀pọ̀ ń bẹ̀ àbúrò ní bẹ́tẹ̀ àwọn ló lè ṣerú àdúrà yìí ẹ rí tí wọ́n á pé Allahu Rabbul Alamin láṣẹ táǹsì ń ṣe astaghfirullah táǹsì ń pa wà burúkú yẹn ti tá a dé bẹ́ẹ̀ mà tá a kábàámà lórí ètò tó síwájú ọlọ́run á máa forí jiyàn àmọ́ ìwà àwa láàrin ara wa ó ti léwu jù tẹ bá fẹ́ sẹ̀yàn tẹ bá fẹ́ láì jẹ́ pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin lẹ kú òhun tẹ̀sẹ̀ òhun ò tí kú òhun iku. òhun ò tí kú ẹ dákú bóòlù àti tọrọ àforíjì wọn rẹ àwọn ah, yẹn kọ sí yàn nù tó bá ń sẹ́ sẹ́fúrò wa ọlọ́dà ọlọ́dà kú mo ti ń jẹ́ mo ti pa àwọn burúkú ti ọlọ́dà kú mi tó ti lọ́ńkọ́ ọ̀nà wo mo foríjì ọ wọn ẹ bá yàn ọ wàláyé ọgbẹ sáré lágbàpè tó bá dijọ́ gbé ndàlù kìyàm gbogbo asàfihàn láti ọba ṣe láyé nípa ẹ̀ṣẹ̀ tó àmì èèyàn à ìwọ èèyàn kì í gbé ní kan ó wá ń jẹ mú mi sí ọ mú dáadáa sanra fún wàá torí pé kò gbé ẹnìkan ẹnìkan gbogbo koríko tẹ́lẹ̀ tí wàá bá ti tẹ̀kùn tún gbérí mọ́ à láyé nìyẹn wàá gbà tó bá ti jọ gbẹ̀ndà kìyàm. ẹnìkan fọwọ́ la gbẹ́ nìkan lójú wàá dọ́dọ́ àbẹ́ gbẹ̀dà lọ́wọ́ tó fọwọ́ náà mọ́. àfa ayé nìyẹn wàá gbà tó bá jọ gbẹ̀ndà kìyàm. torí rẹ ọ̀daràn onífẹ́ kí gbẹ̀ndà kìyàm ọ̀ wa. àwọn ẹni ọlọ́run àwọn sì ń fẹ́ kó dé àwọn fẹ́ kó dé torí pé dídé rẹ̀ lọ́lọ́wọ́ bó ti san kálukú lẹ́sàn wọ́n gbẹ̀san fún yín ẹni tó yàn yín jẹ ọ̀ràn yín lọ́wọ́ ni o gbogbo dáadáa tiẹ̀ tí wọ́n gbà fún ti yín yóò jẹ́ sábà bíi tẹ́yìn ó fi rọ́nà lọ. ó ti ra rẹ̀ nì wàláì kò gbọ́n rárá rárá ẹnì kò ponú tí ẹni tó yàn yàn jẹ tó tún wá ní ọ̀rọ̀ ọ̀gbọ́n sísọ ẹ̀sán bá rẹ̀ ẹnì kò ọ̀gbọ́ tó torí pé náà dáadáa rẹ tí ò tọ́ba lọ́la gbẹ̀ndà kìyàmù. anabi sallallahu alayhi wa sallam ẹ tún wá pẹ̀jú àdúrà mi anabi wa sọ pé allahumma inni asaluka ilman nafi'an wa amalan mutaqabbala wa rizqan tayyiba alimami ahmed ló gbé jáde ó sì fẹsẹ̀ rìn lọ. pé wa allah asaluka ilman nafi'an ìmọ̀ tó wúlò ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ pọ̀ lóríṣiríṣi àmì tó wúlò lèmi ń tọrọ lọ́dọ̀ rẹ̀ bákan náà wà amalan mutaqabbala iṣẹ́ tó gbà ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tó pé bí ẹni gbára lugi lásán ni wọ́n máa ṣiṣẹ́ ni wọ́n máa ṣiṣẹ́ Allah ò ní gbà. àbí iṣẹ́ já dáadáa lẹ̀ náà ni ó sì wàhálà tí ó pọ̀ àmọ́ ò ní gbà. bákan náà wọ́n kàn yé bá ìwọ tí ọkọ tó jẹ́ ọ̀tí àti pàǹtí owó burúkú lẹ́lòmíì wà náà ó tọ́ ẹ pé ọ̀tà ti gbogbo àlùbáríkà owó tó yẹ pé aburú náà máa rí mbẹ àti ẹni tó sọ pé dandan dandan wọn ò lówó náà ni gbogbo náà ti gbà làwọn sí ẹ ti máa pé owó burúkú lélẹ́yìn wa tọwọ́ burúkú kọlẹ́tì kankan àbá burú nítorí owó owó àdánù sẹ́lómi wa yóò máa jíjẹ pàtán lọ́dọ̀ àjọ̀nú ó sì gbọ́dọ̀ máa rẹ́rìn kò gbọ́dọ̀ sunkún. torí tọlọ sówó nù owó nù àbórí ibú àbí owó iná lówó téèyàn máa sì torí rẹ̀ bí àwọn èèyàn pé lọ́ máa bá ń ṣàgbé wá lórí àkìjà nítorí pé mo fẹ́ fi ṣe bọ́tà sí kejì búrẹ́dì a'udhu billahi minash shaitani rajim. tó bá jẹ́ pé tí yẹn bá ti nírú òun kò ní kú mà sẹ́wọ̀n ká sọ pé à ó rí kan sí i àmọ́ owó òfò owó àdánù tó tún ní tán tó kù owó òfò owó àdánù tó tún ní mú lọ kankan owó òfò owó àdánù tẹ́ pé ọmọ wò ó ràn báyìí bọ̀ bí orí ara nígbà tó ń bá lọ ó náà máa wọ́ bọ̀ ó tún máa mọ́jú pé tiẹ̀ lọ bọ̀ ọ́ àwa máa sẹ́kù fẹ́ni tún náà wá o la hawla wala quwwata illa billah arísìkì tó da ni mùsùlùmí máa tọrọ kìí sa arísìkì tí ọ̀dà lèmádá nítorí pé arísìkì yẹn náà ní kó lọ síbi kankan ibi tá a ti rí náà láàfin sí so ohun afún ohun ayánilò ní arísìkì ilé ayé wàá lò títí ìgbà tí wọ́n bá sí má tọ́ba ti lọ àwọn mi ò take over àwọn mi ò take over sílẹ̀ lórí pé ń jọ́ tẹ bá kú tẹ rí táwọn èèyàn kan sunkún àkọ́kọ́ ìsìláàmù ọgbà kẹ́ máa sunkún fò yẹn wọn máa hu wọn kó bókù ni anabi ni innal mayyita la yu'adhabu bi bukai ahlihi alayhi anabi ni dájúdájú mo fọlọ́ ń búra ìyá ọ̀ máa jẹ òkú látàrí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sùn lé lórí kò burú kẹ dákẹ́ kẹ kómi kómi jẹ́ ọmọ àdá lójú yín ẹ̀sẹ̀ lọ àmọ́ hùwù kátó fọ̀rọ̀ kún ọ̀ràn aláàánú lọ olóríire lọ ariwo ọkú àdúgbò mẹ́mi náà lọ kò burú lọ kó sẹ́nu tirẹ́là. àkàràmọ̀kùnmọ̀ ẹkún yun àkóbá ńlá ní fọ́kù. tọ́ sẹ́ni tí wọ́n sunkún ẹ rò kó dénú ni ẹlòmíì fi rọ́ọ̀bù pé ó fi rọ́ọ̀bù pomi dé àbí yorùbá kọ́ ẹlòmíì lè kó àbólúkí sójú tí rọ́ọ̀bù ọ̀bá rà kómi ọ̀sà lè dà kẹlẹ́kẹ́ hmm, ẹkú dárò ẹ kú dárò ẹni rẹ ẹni rẹ dáhùn ìgbà mi ọ̀daràn náà ni o ọ̀daràn burúkú so ọ̀sẹ̀ ká kú dárò ọlọ́run tẹ kọ́dún ó jìnà síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa sọ pé kọ́dún ó jìnà síra wọn wọn kọ́dún torí kálukú ọ̀fẹ́ kú kọ́lọ́run jẹ́ kí ọdún kó jìnà síra wọn ẹni tí ń sunkún lónìí ẹ̀yàn wa wò lọ́la yóò gbé àmàlà síwájú ní gèlèmà wọ́n lè kó ẹran bíi márùn sí i ẹ̀sán pẹ̀lẹ́ ti bọ̀dá ẹ̀ àwọn ọ̀nùbá àbí òye wọ́n ti palẹ̀ rẹ̀ wọ́n máa gẹ tẹ́kẹ́ owó bá lè rí gbèrígbèrí rẹ̀ kálukó ti palẹ̀ rẹ̀ wọ́n mú wọn náà kólé lọ wọn náà kólé nítorí bá kú tọ́ba ní ká bá wọn pín ogun nǹkan ìyàlẹ́nu tó àmà rìn tọ́ba ní ẹ bá pín ogun yìí àwa rí i pé òkú yìí òfin kankan lẹ̀ láyé àfilé ṣé ńgbà tó wà láyé kì wọ́sọ gbà wà láyé kọ̀ láago gbà wà láyé kò ní bàtà kò ní bẹ́ẹ̀dì kọ́ lásán bẹ́ẹ̀dì kò tiẹ̀ kọ́bọ̀ kankan sáyé ó ti kó lọ fa gbogbo ẹ̀ làwọn èèyàn ti palẹ̀ mọ́ ilé ò sí palẹ̀ mọ́ kò sí kó sápò ìní fi máa jẹ́ pé lè wọ́n máa gbé wa wọ́n gbé gbogbo tó bá ti kó nu lówó tó kọ́kọ́ kó ilé wọn àwọn yàrá wọn ẹ ilé wọn yàrá mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ à ń bẹ̀ ó kè lè yàrá tí bàbá yín sùn kí lè bá ń bẹ̀ ẹ jẹ́ ajá mi lórí eléyìí ajá mi lórí ẹ̀ so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ retí kó kú sẹ́yìn náà ni àwọn ò tún ní taraku rẹ kẹ́kọ̀ọ́ bí báyìí náà ti ẹ̀kọ́jọ ṣe bá ni wọn ò ní tara rẹ kẹ́kọ̀ọ́ torí ẹ arísìkì tó dáa ní kẹ́ ẹ máa tọrọ. sí ọ̀rọ̀ lówó sí ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n wá bókèké dáadáa síra rẹ nílé ayé yìí tó padà lọ bá lọ́la kìyàmọ̀ nínú ilé rẹ kó tó di kú sí ọ̀rẹ́ láì. pàǹtí burúkú ló ń kó kánú ìwọ ti gbìyànjú nínú owó rẹ ó ti sànà bó ṣe rálì jẹ náà wọ̀ torí bọ́ bá lọ tán ẹni tó mọ̀ rí gan lè jẹ́wọ́ rẹ̀ wọ́n dá ọ̀tẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́n kó kú kó tètè kú kó tètè kú káwọn fi jẹ́wọ́ rẹ̀ ìwọ alára ọwọ́ á gbìyànjú kó sì ṣàǹfààní nínú owó rẹ̀ ikú fi ọ̀rọ̀ ọ̀dà pípọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n rárá torí ẹ̀ ló jẹ́ pé ntọ́lọ́mbà ti sànú ẹ má gbàgbé ara yín o ẹ máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ni a lè ṣe pẹ̀lú owó yìí káfíńrà lè jẹ́ náwọ̀ kí ni a lè ṣe pẹ̀lú owó yìí káfíńrà lè jẹ́ náwọ̀ nítorí pé àǹfààní pé wọ́n ní oní ẹni kò tètè wá tó ṣe tó fi ràjẹ̀ náwọ̀. ètò ọba wa kú ńgbà tó ọba kú ẹni tí ọba jẹ tọ́lọ̀ ń kádàrà pa àwọn ní ojoogun rẹ̀ kọ́ ọmọ rẹ ìwọ bàbá tó jìyà wọ ọya tó jìyà tó fi kówó jọ ọ̀rọ̀ àlìjáná àwọn ọmọ tí wọ́n owó lọ́lọ́ ní káwọn gbọ́n àwọn wá ara àlìjáná fúnra wọn ní owó torí ẹ ọlọ́mọ sì wá lálá ti dànù àrísìkí tó da ni ká máa tọrọ jẹ̀mọ́ nítorí pé tí ọ̀ràn náà ní fún yàn ọ̀ràn ní fún yàn láyé ọ̀ràn ní fún yàn àdúrà kan alayhi wa Aisha

tẹ́yìn bá fẹ́ máa sírò rí orí báyìí orí báyìí orí báyìí mélòó lẹ́ka tẹ́ fi gbàgbé yòókù tẹ́ sí ní rántí ẹ̀ tẹ́ ní rántí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ wọn lọ gbogbo ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ètí ó tètè dé àti ètí ọ̀pẹ̀ dé. tí ó tètè dé àti ọ̀pẹ̀ dé اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك يقول من ترى لدره ننوري تيروري النبي محمد صلى الله عليه وآله وسلم ترى لدره من ترى روري منا وأعوذ بك من شر ما عاذ به عبدك ونبيك من تصدر نبي أبو ربك إليه تيروري النبي محمد صلى الله عليه وسلم تصدر به اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل والله على الجنة ما دوري لا دوري أتبقى بنتهم من السمات والجنة بيورو يعني حبيسة وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل يوالا من سادي راني بينا ما تميل أنا أتبقى بنتهم من رانا بيورو يعني حبيسة وأسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا mo tún tọrọ lọ́dọ̀ wọ Allah ibi kó o gbogbo àkọọ́lẹ̀ tó kọ fún mi ní dáadáa gbogbo àkọọ́lẹ̀ tó kọ fún mi ṣe ní dáadáa sẹ́mi pa fún wa tẹ́lẹ̀ náà yìí pé la kò sí ní tó lè yí padà tọrọ rẹ pé kó o gbogbo àdéhìí ọjẹ àdéhìí kan tó ṣe àkójọpọ̀ àwọn àdúrà tó ní agbára yìí tánàbí fi kọ́ ìyá ńlá wa Aisha tó fi kọ́ gbogbo àlùmọ́ alimami Ahmed ńlọgbẹ jáde gbọ̀nà kan tó gúnrégé nínú àwọn nǹkan tó yẹ ó sìn tọ́lá ẹlẹ́dàá tí ó fi sèyàn ní sábàbí dáadáa tí ó sì léyàn jìnnà sí àtijọ́ sábàbí bú ó náà ní kéèyàn ó jìnnà sí gbogbo ibi tí fìtínà bá ti máa wá gbogbo nǹkan tó yẹ pé ó máa ń kó sùjú bá mi tọrọ rẹ̀ tí ó hàn dáadáa kéèyàn ṣọ́ra fún kéèyàn jìnnà sí eléyìí ló máa ń ran ẹrú lọ láti jẹ́ ẹni tó ná ọ̀la yóò sì jẹ́ sábàbí táwọn èèyàn fi ní tara rẹ̀ tó wọn fi ní fara gbàgbàkúgbà nítorí pàápàá jùlọ àwọn tó kọ́ kéwù àwọn kankan wà bẹ́ẹ̀ pé ó lè dojú sọ ó lè má mọ̀ dáadáa bó ti ṣe yẹ kọkàn máa wò pé bóyá nǹkan tẹ́ni tẹ́lẹ̀ ìsọ aburú ni ọrọ tó sọ jáde àìdáa ni látàrí bí màdìyà ma kó wá jẹ́ pé ògúnlé orílẹ̀ náà ló ti wá dá fìtínà sílẹ̀ orílẹ̀ ló ti dá wàhálà sílẹ̀ ìwọ àtàwọn ọrùn rẹ ẹ̀jọ̀ wa ń gba wàhálà ń bí gbà ni ń lórí ìṣújú burúkú lásán lẹ lé ẹ wá dá fìtínà sílẹ̀ ẹ wá dá wàhálà sílẹ̀ wàhálà yẹn yóò wá tó tá kò ní tamá yóò tó parí kò ní parí má bóòlù yóò tó sábàbí dáadáa ń torí ẹ̀ ló ṣe jẹ́ Abdullahi bin Mas'ud anhu wọ́n sọ̀rọ̀ kan fún wa tó ní agbára ní àwọn nǹkan tí dojú sùnyàn yọ ṣẹlẹ̀ o àwọn nǹkan tí máa dojú sùnyàn yọ ṣẹlẹ̀ láàrin àlòmà bóyá ìwé kan lẹ́nìkan kọ́ra kà yìí tiwantiwa tó àwọn àmọ́ pé ah ṣe ìsàbùrù ń polówó yìí bóyá ọ̀kan lẹ́nìkan sọ bí àgbọ̀ yìí tiwa ti ṣe kúrú ma àmọ́ àwọn òfin ṣe ìsàbùrù ní fílẹ̀ yìí àwọn ìpínlẹ̀ ẹ̀jẹ̀ lójijì láì jẹ́ pa farabalẹ̀ láì jẹ́ pa awádìí láì fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì láì fi kún lókun pẹ̀lú ẹni tó wọ́n jù wá lọ. dídákun ọ̀rọ̀ yìí kí ni tó lè kónú kí ni tó lè jẹ́ tùmà rẹ̀ sí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé ń túmọ̀ sí pé wọ́n ń pè yàn lọ sídìí aburú. àníwájẹ akágunlé ọpọlọ tiwa ni agunlé àgbọ́yé tiwa tí òkun síbí àwa da wa lálẹ́ Ibn Mas'ud ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ fa'alaykum bit-tu'ada ìfarabalẹ̀ ọ̀dọ̀ wa yẹn o. fa innaka an takuna tabi'an fil khair kí ìwọ jọmọlẹ́yìn ẹlòmíì nípa dáadáa ṣíṣe kọ́ jọmọlẹ́yìn fẹ́lòmíì nínú dáadáa ṣíṣe khairun min an takuna ra'san fi sharr ó lóore fún ọdún kọ́ wa jẹ́ ọ̀gá nídìí aburú lọ ìwọ labẹnu gan nídìí aburú ìwọ labẹnu gan nídìí kátà ìbàjẹ́ ká ìwọ labẹnu gan tó ń wọ́n fi tí ọ́. à oburu burú jáì akramakumullah ibn abi shayba ló gbé jáde nínú musannaf rẹ̀ eléyìí hàn wáyé pé tí ò bá jẹ́ kí àníyàn ọba dà ìyẹn jẹ́ pé ní ayé lásán ní wá orúkọ ní wá oríkì ní wá fún orúkọ náà tí máa nínú omi ìlànà wọn ọgbọ òfúrutù fẹ́ẹ̀tì ọ̀rọ̀ wọn mọ wọn mọ ilé lẹ́ni tí ń lo owó aláǹtakùn láti kọ́lé tí ìjì kan ò ní wó tágbàrò ní wọ́n dànù wọn wá da wàhálà lẹ wọn da fìtínà lẹ ní wàhálà àti tó ṣe pé àwọn ẹni tí ń rìn ẹ̀jẹ̀ nínú àwọn náà wọ́n pẹ̀lú wọn yẹn àwọn ọmọ táwọn ọmọ ọ̀pá ẹ̀. tó ti pé bí wẹ́rẹ́wẹ́rẹ́ ń dà wọ́n náà àwọn náà darapọ̀ mọ́ ọwọ́ ayé wọn pé fìtínà lẹ́ mà dálẹ̀ aburú mà ní tẹ́ dálẹ̀ yìí báyìí ha ẹ mà kó bá lọ síwájú ẹ̀sìn ẹ wá fẹ́ fà sẹ́yìn wípé nǹkan yẹ ká túbà o ó lè túbà mà torí àwọn ẹni tó ti tẹ̀lé ọ sọ pé tí wọ́n bá túbà wọ̀ ní túbà wọn náà sọ pé wọn náà bá mi bẹ́ẹ̀ ni ṣe máa torí ẹ kéèyàn farabalẹ̀ o kéèyàn bọ́pọlọ rẹ̀ sọ̀rọ̀ kó pé o tí nǹkan kan bá ọ nínú tó gbọ́ nǹkan kan bá dojú sọ nínú tó kà ní táwọn olóríire tí máa fẹ́ jẹ́ kọ́kọ́rọ́ dáadáa máa ṣe ni kí wọ́n lọ bá àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ńláńlá àwọn aṣíwájú tó ga nídìí ẹ̀sìn èèyàn lọ fọ̀rọ̀ lọ wọn èèyàn sì tọrọ ọ̀mọ̀nà lọ́dọ̀ wọn kí rí sí nǹkan báyìí lọ́nà tó ṣe é òní kàgùn lé àgbọ́yé jẹ tí òkun síbí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ iná ni wọ́n máa ń gùn lé nǹkan kan bẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ náà ti fẹ́ rí wọ́n wá fẹ́ lu eléyìí gẹ́gẹ́ bí ẹṣin téèyàn ó gùn débẹ̀ eléyìí burú pípọ̀ ọ̀pọ̀lọpọ̀ àkóbá ni wọ́n ti fi irú rẹ̀ kó bẹ̀ lọ síwájú Islam láwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ńlẹ̀ ayé ẹni tó ga sílẹ̀ ó máa ń padà ju agbára rẹ̀ lọ ẹnikẹ́ni tó bá tẹ́ pàbí fìtínà fìtínà máa padà ju agbára rẹ̀ lọ ẹni kò sì ní jẹ́ sáàbì fìtínà kọjá miftahan lil khair miftahan lil shar ni wọ́n ń pẹ̀lú eléyìí ìwọ ní jẹ́ kọ́kọ́rọ́ rí kọ́kọ́rọ́ aburú leléyìí a'udhu billahi minash shaitani rajim ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí mùsùlùmí kó bẹ̀rù Allah kọ́lá ti ké inna Allaha muttali'un ala ma fil qulub Allahu rabbil alamin máa ti bẹ̀rù ọkàn kálukú. ẹ̀yin lẹ́yìn ìdáwọ̀ sọ̀rọ̀ tẹ́ máa sunkún tẹ́ máa sọ pé bẹ́ẹ̀ rọ ló mú un máa sọ̀rọ̀ ó sì fẹ́ kí nǹkan dáa ni tẹ́kù kọ yàtọ̀ sí abdullahi ibn ubay ibn salul munafiki ọ̀tọ̀ ni nítorí sọ jáde lẹ́nu yaquluna bi afwahihim ma laysa fi qulubihim nítorí sọ jáde lẹ́nu sí lọ́kàn rẹ̀ bóyá ni munafiki tún ti rí. kọ́lá yìí náà wà lórí wa ẹ ti máa gbọ́ yẹn bẹ̀ pé ayé àwọn eléyìí wá. tó bóòlù tó a fẹ́ jẹ́ miftahan lil khair bóòlù jẹ́ miftahan lil khair bẹ́ẹ̀. ọ̀dọ́ wa ká bẹ̀rù Ọlọ́run aqulu qawli hadha استغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله يا لا أي يكون إنه في الله وبا إنه إسلام قصدي كم بي طلعت سلوفين àbí tánàbí sallallahu alayhi wa sallam ti ṣe láláyé ìpè ńgbà tí kàlẹ́ndà hijira tán táàbà mú mi àdúrà báyìí pàtó ni ká ṣe àti pé kìyàmù lẹ́lì báyìí rákà báyìí lọ́yẹ ká ṣe irú àdúrà báyìí irú tàhájúdù báyìí láti pàdé ọdún tuntun kò sí lákọọ́lẹ̀ ńbẹ eléyìí tó túmọ̀ sí pẹ́nikẹ́ni tó bá dárú ẹ̀ wò àdádáálẹ̀ ló ṣe o ó ṣe ń tọ́ta kwẹ̀sìn ọlọ́run eléyìí tí Allahu Rabbul ọ̀yanilẹ́nu banilọ́kànjẹ́ ipò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn gbẹ́sìn wọn yé ẹsẹ̀ ni wọ́n ká sókè orí ni wọ́n fi lélẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ntí èsè tí wọn ni wọ́n gbèrú eléyìí tó jẹ́ ti ìsìláàmù tí ìsìláàmù mú wa ìkànnà ni wọ́n fi fà á wala hawla wala quwwata illa billah ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ mùsùlùmí ìlọ́lá àwọn ṣe tàhájúdù àti pàdé kàlẹ́ndà twenty twenty wọ́n wá ń kìlọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé ọdún gbogbo àwọn ọjọ́ ni ọdájú pé ọ̀gbádùn ọdájú pé nǹkan ń ṣíọ́ ó yẹ kó jẹ́ pé september october november náà lówó tó fi bẹ̀rẹ̀ ramadan báwo pé january february march april ọ̀pọ̀lọpọ̀ kúkú dá nǹkan kan dictionary lọ́sí wò kó wo túmọ̀ àwọn orúkọ yẹn kó wo túmọ̀ àwọn orúkọ yẹn tó o bá mọ̀ yìí pé kàlẹ́ndà yẹn ṣe ti mùsùlùmí wo túmọ̀ àwọn orúkọ yẹn ṣe bẹ́ẹ̀ tí islam sọ yìí pé kí lẹ fẹ́ fèrè kí lẹ fẹ́ fòṣà sí i fẹ́ẹ̀ mọ̀ kórókó eré àtòsà lọ́pọ̀lọpọ̀ january february march april ẹ wo túmọ̀ wọn nínú àwọn dictionary yín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kan ọkàn bá bàbá rẹ̀ ti ń ṣe sọ láti ni kò béèrè nípa islam ọ̀pọ̀lọpọ̀ gán sọ pé nǹkan nípa islam ó pé láwà ní sórí kò yàtọ̀ sóṣù islam yẹn di pé bàbá ti lọ mẹ́sàlásì láti darí òkò kama lé alàǹgbá kádùgbò ìsìláàmù tọ́lọ́ fi rán ànábì nu kama olóńgbò ká sọ sínú agbada gbóná ìsìláàmù tọ́lọ́ fi rán ànábì nu kama tẹ̀rẹ̀ ẹni jẹ́ kama pé pẹ̀ka kálá ń bá wọn ṣe yẹn wò ẹni tẹ̀ tún pé ibi títí ṣe lè máa mú oníkò nídìí ká wọlé. wàlá hawla wàlá quwwata illa billah ṣé ìsìláàmù nánu nǹkan ọ̀dà nínú ìsìn lọ́wọ́ bá wa látàrí pé ọ̀tá nǹkan kan mà ọ̀ká ń ṣèṣe pé kíkọ́ kọ́mọ lè máa wá látọ̀dọ̀ mùsùlùmí kíkọ́ kọ́mọ náà wá látọ̀dọ̀ káfìrí ó burú bẹ́ẹ̀ ntọ́lọ̀ ní kò dáfa lónìí kí ló burú bẹ́ẹ̀ torí kọ́mọ́ bàa jẹ́ pé òun lè kọ́tọ́ mà lọ. àwọn Lárúbáwá sọ pé ìdá ọ̀rẹ́ ìfẹ́ sábàbù bàtàlẹ̀ làájẹ̀ tábà ti máa ń tọ́fà kí ni tẹ̀ ń ṣe ìyanu sí ṣé báwọn polówó ọjà ni. iṣẹ́ awo táwọn fẹ́ ṣe kú àwọn ọmọ nǹkan kan pa Islam yìí. akramakumullah àwọn kan sọ pé kí fourth of January tó bá bọ́ síjọ́ Lárúbá Lárúbá wàlà hawla wàlà quwwata illa billah. wọ́n máa bọ́ àti àdàgbà àdàyí àdéhùn twelve oh one. tó bá ti di twelve oh one làwọn parí àdúrà yìí láti wọ first january. kí ni jẹ́ january gan kí la fẹ́ fi kí la fẹ́ fi ṣe ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ mùsùlùmí onáà ni ó tún máa kí káfíìrì pé ẹ̀kú ọdún ọdún èwo imam ibn al-qayyim rahimahullah wọ́n ní díẹ̀ ló kù ká ṣèdájọ́ pé nítorí kékeré kú ọdún pípò di kèfèrí níbi tó burú dé ẹ̀yin náà wò wò ọlọ́run bá sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà nìlà ó tún sọ ń bọ̀ mí ó ní wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin ẹni tó bá wọ́n kàmí tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí Islam ọlọ́run bò ní ní in one way or the other o ti gba tí wọ́n ṣe yẹn wọlé wípé kò burú ọlọ́run sọ pé nǹkan burú ìwọ sọ pé kò burú mo rò pé ó yé torí ẹ̀ ló ṣe pé ẹ sọ ẹnu yín o nítorí pé téèyàn bá gbẹ́sìn ntéèyàn ó ṣe tí ó fi kó bara rẹ̀ lọ́pọ̀ jù ntéèyàn ó ṣe tí ó fi ara rẹ̀ yá ọlọ́run ní ọ̀pọ̀ jù sara ìyẹn ń kí ọkọ àárọ̀ wọn náà sì pé káàrọ̀ ọwọ́ á ní ẹ̀sẹ̀tì kọ́ sọ pé ẹ kú ọdún ọdún kìíní ọdún kìíní mo sì abẹ́yìn sọdún ni ọ̀rọ̀ ló lè bínú kó bínú tí ẹ bá bínú sí ọ tọ́lọ̀ ò bínú sí ọ èwo ló ń fẹ́ tí kọ́lọ̀ ò bínú sí ọ lọ́n fẹ́ àfi kéèyàn ò bínú sí ọ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó jẹ́ ká gbẹ́sìn wáyé ọ̀pọ̀ àìmọye mùsùlùmí ó kọ lásán wọn ò mọ kankan nípa ìsìláàmù pàápàá láwùjọ àwa yorùbá yìí wọn ò mọ kankan nípa ìsìláàmù yẹn ọ̀pọ̀lọpọ̀ àṣàní ṣe hundred percent ọkàn fi sọ láti kún ni ní fi ń jẹ́ mùsùlùmí. kò tí ì pa àwọn àṣà kò lè pàtì kò lè pàtì ah, ẹnìkan láàrin ibi tá a wà yìí <laughs> ọlọ́run mọ̀ wá ó rí wa kó tó dára síbi tá a wà yìí ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ó rí ọ ọmọ pé inú àdáwò náà ní kọ́lọ̀ ń dọ̀ síbi tó dọ̀ sí sóòsì ìsìláàmù ní pàápàá àbọ̀tànra rẹ jẹ lódìdí kó kúkú wọná. ẹ kọ rọrùn ẹ mọ̀ pé àti wàlìjẹ́ náà rọrùn àti wọná lọ rọrùn àti wàlìjẹ́ náà rọrùn. nítorí pé ẹni tí wọ́n bá wàlìjẹ́ náà anábì ní ojú ọ̀nà tí wọ́n bá wàlìjẹ́ náà gbogbo ń tààrọ̀ ọ̀fẹ́ tọ́ka kọ̀ lèèyàn máa bá pàdé ńbẹ̀. àmọ́ gbogbo ń tó wu ara tó wù ẹ̀mí lèèyàn máa bá pàdé lọ́nà àtiwọ́bẹ̀ torí di eléyìí àwọn mùsùlùmí akú jimá jumá ni tiwa àwọn mùsùlùmí akú ramadan ramadan náà tiwa àwọn mùsùlùmí akú palẹ̀mọ́ ọdún iléyà iléyà tiwa wọn rò pé yé wa àmọ́ kan wọn náà lọ wọn pa tòlótòló wọn pa àwọn abéèrè mi wá tí ò ní kò ní torí pé mi náà bí lápẹjù ẹnìkan sọ ọ lòun lọ kí bàbá òun ní on the fourth of January bàbá wa ní kí wọn gbé wá fún un wọn rẹ ra adìẹ ńbẹ wọn sọ fún bàbá pé ara adìẹ ti jẹ sí ìsìnkpẹyìn náà sọdún bàbá ní sọdún báwo mùsùlùmí lèmi bórí Islam la bí ọ sí mùsùlùmí ni mí adìẹ ẹyìn látàná la ti pa èmi ò sì pa nítorí ọdún kankan bẹ́ẹ̀ mi ṣe pa adìẹ jìn wọ́n mọ́ wa rọra jáde òkú níbi tí bàbá rẹ ti ní kó gbóúnjẹ fún ọ wá lọ sẹ́ńkùlì ọ wá ń pè ẹ dákun sà bọ́rọ̀ adìẹ ṣe jẹ́ ni o ẹ mà ṣe mo lè jẹ́ àbí ń lè jẹ́ ẹ dákun tó rọ̀ lọ. ṣé ọ̀rọ̀ tí bàbá rẹ sọ òpùrọ̀ ni bàbá rẹ yìí àbẹ́yẹn kan máa wọ́nà láti mú ẹ̀ ṣiṣẹ́. bàbá rẹ sọ pé bó ti jẹ́ bó ti jẹ́ nì ọwọ́ afẹ́ká sọ pé má jẹ́ o nígbà táwọn èsì ọ̀daràn tí kà máa ń ṣìyàn lọ́nà bàbá rẹ ó lóun ọ̀pá díẹ̀ nítorí ọdún kankan òun ọ̀sọ́ ọdún kankan mùsùlùmí òun àtàná làwọn sì ti pákó sí máa pa díẹ̀ jẹ́ ń tó nu sẹ́wọ̀n kí sẹ́yìn bá ti dàgbà náà lóòótọ́ ẹran púpọ̀ yẹ̀yàn mọ́ ẹran funfun bí ẹran adìẹ àti bí ẹja ńlọ yẹ ẹni tó bá ti lé lógójì ọdún ńlọ yẹ ká máa jẹ jù tí wọ́n bá jẹ ẹran pupa àwọn ẹran tó kéré tó kéré tó kéré lára ńlọyẹ kágbàlagbọ máa jẹ bí ẹran ewúrẹ bí ẹran àbùtà à ẹfí ọmọ tí ò tó bá nítorí pé wọn ní ẹni tó dàgbà yẹn ìpalára tí àwọn ẹran bí ẹran ewúrẹ fún hàn àwọn ẹran ẹja wọn dá abala àgbàlagbà o tún wá fẹ́ sọ bàbá yẹn lẹ́nu àwọn ìbéèrè tí ò nítumà ẹnìkan lòun ti sẹ́fẹ́ wọn sẹ́nìkan kì í mùsùlùmí kò tí wàá sanwó sẹ́fún ṣé kó lè bá sanwó sẹ́fún tó ń bá ti rí kó wọn sọ pé ọdún ẹ̀dá kan gbọ́ wàhálà ti jẹ́ a ẹ káàbọ̀ ẹ kú òrìn owó ni wọ́n kó n bá wọn sọ ike à ó kí mi kú ọdún pé ẹ̀yin lè sọdún èmi ò sọdún kankan wọn yẹ mú yàn sí òpin rẹ̀ bọ́dún tiẹ̀ náà bá dé kọ́ má kí ọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ akramakumullah nínú pé kálíbà jẹ́ sábàbí dáadáa ká má jẹ́ sábàbí aburú à ń bùkátà ká máa ṣàdúà ẹ má gbàgbé láti máa rántí islam pẹ̀lú àdúà islam bùkátà àdúà yìí kotubo túbọ̀ gbilẹ̀ jù báyìí lọ nílùú wa kó nílọsíwájú jù báyìí lọ lágbègbè wa kí mùsùlùmí ó tún pọ̀ jù báyìí wa ọba wa gbé wa lọ sókè àwọn mùsùlùmí lọ́wọ́ nínú gbogbo sẹ́ẹ̀tì oníkálukú kọ́lọ̀ sí gbogbo kálukú ọlọ́njọ́ máa yọrí rere aburú ó kéré ni àbó tóbi ọlọ́mọdé ọ̀tọ́ sẹ́ni wa láyé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù ará tọ́lọ́ fi ó náà ní pé ká máa ṣe àsọ̀láàtì fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé allah àtàwọn màlẹ́kà rẹ̀ náà àwọn náà máa ń ṣe àsọ̀láàtì fún anabi wa yìí kọ́lọ̀ wọn tó wá pa wá láti àwa tá a jẹ́ sùnmi pé ká máa ṣe àsọ̀láàtì fún anabi wa yìí sallallahu salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله